ẹ kò dé bá mi wo bí sẹ́ẹ̀fì yẹn wà á rí sájà mi ẹ eh, bá mi wọ̀ ẹ ò sí ò sí ò sí ò sí ẹ jọ má bínú. it's no problem. Hmm. Sade Sade wo bá wọn ṣe fine uh, sorry straight to the point uh, Sade first of all o ṣe púpọ̀ tó ọ̀nà déètì sorry Sade ìyẹn máa parọ́ fún ẹ ìgbà tí mo sọ fún ẹ pé I love you I love you torí tọrùn nìyẹn. sorry Ṣadé uh, láti wá prove pé i love you sorry mọ́tò tó wanda eh. ta yẹn mo ẹsẹ̀ rà á ní látòsogbo last week mo rà specially for you so like it. so do you mean to tell me that princess of africa now have a car. so like it. It choke. It's okay, it's okay, it's okay. ọmọ tó dúdú sọ ọmọ tó dúdú sọ princess of africa Yeah, yín choke. it's okay it's okay it's okay ah kí ló ń ṣẹlẹ̀ ń bí kí tẹ̀mí máa ń sẹ́yìn bíbẹ̀ gan ṣé kí n ṣe pé nǹkan wọ́n ní bíbẹ̀ sá mo ti ń pe wíta wíta wíta láti ní one hours ẹnì kókó ò dáhùn búùsì lélẹ́yìn náà. ṣé ẹ rí pé olórin burúkú máa ṣàǹfààní lẹ́yìn bíbó yìí kọ́sọ́mà oh my god. ẹ he can't kan up. mọ ẹ mọ. ẹ wo tí n bá súnmọ́ wale wale. Ah, or no? tí n bá ṣe bó ṣe jẹ́ ìbá gbé bíbí lọ surprise àbí ká lọ jẹ pizza. what rubbish. calm down darling. ẹ jọ̀ọ́ ẹ má bínú. ẹ ṣe jàre. àǹtí ó dàbí pé mo rí fèsì níbí last week. fúnkẹ́ fúnkẹ́. seriously ẹyin kan ok ẹ lẹ́ máa dì á. ọkọ ẹ má bínú sẹ́ẹ̀rì èmi àgbà cook lè ní bí mo dẹ̀ bí sí wọn òun dẹ̀ rí àjọ bí sí ni ṣùgbọ́n yóò gbà ọ́dà yín sìn. ẹ ṣe máa ń gba pos transfer àbí only cash àgbà àgbà ok kí lè fẹ́ dé. ẹ bẹ́ẹ̀ bí bínú jàre. it's okay darling. ẹ ẹ sọ ma jẹ chicken and chips àbí sàwọn máa ti sóbò lọ fẹ. I don't really like sobo like that, ṣé you get? O láì sóbò ṣé kàn gún swebs àbí cv tower. cv tower is fine. ẹ bá mi mú chicken and chips fún bébí mi àti cv tan ńlá èmi ẹ fún mi ní sàwámà ati sóbò tó tutù. Only. Come on now, dog. Hmm? Madam, Seri, mi like kí ẹ máa máa sáàpù. Mo ní kẹ́ mú chicken and chips àti cv tan ńlá fún bébí mi kẹ bá mi mú sàwámà àti sóbò tó tutù sóbò tó tutù. irọ́ èmi kì í ṣe girlfriend aláfihàn. come on man. aláàfin kan olúbalẹ̀ sọ ìyọnu báyìí wọn láwọn jẹ sàwámà àwọn jẹ chicken and chips. ó wà ń kó ẹ má bínú ẹ lè fẹ́ ṣe antinata. will you keep quiet. fox it. láì ṣe pé obìnrin ni ẹ sọ pé ẹ fẹ́ ṣe antinata tẹ bá jẹ obìnrin gan ṣé EBJ hospital ni kántìn lélẹ yìí e, eré ẹ eré eré ẹ ti bù. ṣáà ẹ. bébì jẹ́ àlọ́ sọ́bìrẹ́tì.